أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأخرى لا انقسام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بمعرفة فضلك وكرمك يا ذا الجود والكرم الإنسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل العقودة من لساني يفقه قولي ست الله مسؤول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته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 وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا إذا لقيتم الذين كفروا ضعفا فلا تولوهم الأدبار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلفا فلا kwadr ebibire ya ike anan amadi eyi ehu ịna eme na ọgwụgwọ na anya na na ya tidi ero ka amasị do febe na febe ilele ama na ka islam osiri anya wa ịbụ dɔba e e na yɛ kusa kura na bɛ booro a ɔbi hɔ dɔ ɔhɔ bɛ nyiinɛ ima kɔn mi kaka yi ha na ɔtu omori yi abalɔ omori ha na nefirika ọ̀rẹ́ bọ̀ náà ni o ọ̀nà dẹ́dẹ́dẹ́ hì iná ọ̀dà ọ̀bánkọ̀ bí náà kàkà náà dẹ́ ẹ̀fọ́ dọ́yọ̀ kọ̀ mí hijira nọ nọ dẹ́ kọ̀kọ́ àbígbó ẹni lẹ́tẹ̀ ọ̀sán sọ́ọ̀sì dẹ́ ẹ̀yìn bàbá ọ̀dọ́ Sọ́tọ̀ tó mú ní. Sọ́tọ̀ tó tie na kenyi sanenyi anyakwe avenere ya venere do bi twe no ata inu mana naba muhammad sallallahu alaihi wasallam ono nyala dan si zo abu talib do yara emesi karakara kene kwa ha no nto mori yi ama onye radan abu talib ọkọna ọdọ ama ọ mesu ne khadija ọbẹ si usan ọnà anakọ abogua no dọkọ abọmọ ẹ ọmọ ẹ tẹnwó tẹnwó n'o si jẹ epo nto mori yi ẹpẹ ọsọ náà mori rẹ yi. deki nira ya nyonyara ono ono nyara dan no osu e khadija na gusana ono risu da amul hus ya otu ira ya otu yuntu umar sallallahu alaihi wasallam onye ọdụ ntụ omori na-ebesu ijem bukwa na n'ebe ndekọ ɛna na wɔn ne nyara dan ne kita ndukwa da ɛbɛ ankiri ma bu lahabi atɛfa na ankiri mi abuja hali. na sirika bu jahali ɔkaa nyara da anaba muhammad mɛn ne kaa baako sala ìjọba àkótó ni bó dọkọ na sí. sáyé placenta inú bìrà ohi uhi ozi ohi ohi ohi uhi ozi ohi ozi ọ ị e, rankume rankume na mozi ohi ahụ anatọba dị na dabu di ali ka ali nyara ka yi ọsọ ọna sọ ọntọ mori ma ihe osi bekete ya omori dọka sọba tụrụ ayịra sallallahu alaihi wasallam ìjà sí wa tọ́ra rẹ̀ sódó tó mọ̀rí kọ́ wọ́n yìí ní sùjúùdù dọ́ọ̀ wọ́n yìí ló sì lè kẹta nù ọkùnrin àbáyà àtẹ àwọn ohun bí ọ́nà ni mẹ́yìn ní sódó tó mọ̀rí yìí dé ikú yan fàfimatu zahra fàfimatu zahra eléhùn náà gbòzi eléhùn náà gbòzi rẹ̀ sọ́kẹ́ radiallahu anha. ọmọbẹni lóbi túkà ovi àwọṣọ pẹlú sábàm àbẹnigun náà bàdà pìtì tóoru dẹ ọtá ọmọdé mi ọrẹ fẹẹ dẹ ọtá anaba muhammad sallallahu alayhi wa sallam. bàmátà tẹtẹrẹ ni o kaba izu so ni dọwọ so ovi ọnà ọhúnrẹ so tó yìí. abuja lọ rírì bírí màdánà yà inú òwe jí kàábà ìjọ àwọn aṣọ bí ọ̀nà wọn lè sọ tó ọmọdé sọlọ́lá ní sọlá dóbi yìí káwa dá àkọwà àhùn fatima tó zahara dóbi yìí káwa dá àkọwà àhùn wọn lọ máa wa bí yìí yí kàkàkà bẹ́ẹ̀ akáhà nyẹ́nu bẹ́ẹ̀ àmà nyẹ́nu fatima tó zahara dóbi yìí jọ ọ̀rọ̀ dájú nìyí. dájò rere dóńtó múlí àkáyà nǹkan asórèjò rere dọ́kàá nǹkan la tanzani asúdùá kò múlí òmúlí bá bábà ọ̀rọ̀ tó wọ́n wọ́n dóńtó múlí mà ní káyà ọ̀nà ọ̀rẹ́ yìí náà ontutu onyara nye nwe na ọrẹ pẹtẹ kó onyara wọlé anaba muhammed sallallahu alaihi wa sallam dókèdì dọba ayé ọrẹ so dọ́ntọ́ mori na nínú èyí lẹ́ẹ̀kọ́ oníṣẹ́ náà yìí lẹ́ẹ̀kú jẹun ọ̀nyẹ́ na ọ̀nyara ọrẹ bànyẹ́ ọdọ́ nye na ahọ́rọ̀ ẹ̀rẹ so dọ́nà ọdún bẹ́ẹ̀ sí mi. dọ́ntọ́ mori na kánikà yìí. enere me na wan poro da bu talib shi abu talib me betu esem na man ban anan abu talib anya la da abu talib don to mori mana kan ki kafiri nere me na wan e na awa bre mana bu talib re shi ana ni na nana ba muhammad sallallahu alaihi wasallam ìjẹjẹrẹ náà zaatu di tuora fún bakari di wuzawa ọ̀nà ọ̀mọ̀rí hùnà iná nana dọ́yọ̀ tó ọmọrí yìí an ka lè hí yásì yásì ìbílẹ̀ àbámọ̀ rẹ̀ ti tẹ́ ìrọ̀ uyotide na sere ọ de kuru bila de kuru ọzọ ahoma ahọ rankom de rankom turu ana do turu ana jẹni bi asọti náà yẹ ayé ayé kò dẹ́gbà ọ ọ ma ọ wọ aha ma ọ mi dẹ́sẹ̀ ọ̀tọ̀ tóra. yasir aba mmerɛ sanya ko yare ɔno ate somaya ɔnyɛ ne aba ne dɛdɛli ka yi ɛɛdɛ e wo yɔn tɔwori yi somaya ne ne so yare pɔn no dɛ de sanwa ahemmi fiam dɛ wɔ yɛsɛ dɔ inu yɛ ari eyi sɛ ntomori zomɛ ntomori yɛ ɔpɛrɛ ɔpɛrɛ yi n'ayɛ aso yɛ aro a dɔkɛ sabra ni ala yɛ ase fɛ ina ma ɔyi da kɔmɔ jɛn na. inu yɛ ɔmɛ yɛ ase dɔri nsunfa eyi wuli yɛ nono mori yɛ ana ha amaara amaara na bi yɛ ase ntomori yɛ ɔpɛrɛ ɛyi sɛ ntomori ɔɔdo da wa to ɛyi sɛ ɔmɛ lẹ́kí tó ń tún mú rí àkáyà ọ̀nà ìkáyè ẹ̀hún náà lè yíyá àṣẹ ní sùúrù nínú kọ̀kà kíkọ́ náà wọlé ìgbẹ̀tí tẹ̀sí náà lọ́ba aljanna aljanna wà nínú àná nínú iná aljanna wà nínú àná nínú. somaya ọ̀nyá náà ọ̀dọ́ ní pápá pẹ́ni sùsẹ̀ kí ní islam anáná bí somaya. slotting to me. abaniyẹ ìtura sísá yìí ó mú rí ọkà yìí. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز العليم sani ọgbọn ilé àbúrò náà àbúrò kẹlẹ lórí òmùrí òmùrí ọ̀nà kata báyìí dẹ́gàmà báyìí àbáni èèyàn ẹ̀yìn yẹ sẹ́nẹ́ mọ̀ ìdí mẹ́rin ọ̀rẹ́ kẹfẹ́ dẹ́ lórí òmùrí jùlọ. àwọn àna sọ yẹ rírí rírí mẹ́rin ní bẹ́ẹ̀ wẹ̀ ní sùn bẹ́ẹ̀ mo rí kásẹ̀ lẹ́yìn sùn ìjẹ́yìn bilal aṣọ ẹ̀rọ pọ̀rọ̀ ọkùnkùn ẹ̀ sáàkà ló lù sí sẹ́ǹsì sá lọ ẹ̀kọ́ ẹ̀ mọ̀nà sí ilé wà náà ọkùnkùn ẹ̀ sọ́yà ẹ̀ wò ó yí ọ̀rọ̀. lọ́tún tó mú rí bá káyọ̀ kẹ́ ní hijira dole ne ni kwatalu hijira jafar bin abi talib radiyallahu anhu on imama ni hijira on lusan jafar ona deke al abbas ana ban kulon tomori ọmọ paa ló mu na-amị. pín sẹ́yìn náà àmì àmọ́ bá nyìmọ̀ nọ́tì bá nyìmọ̀ ẹsẹ̀ bẹ́ẹ̀ ilé ẹ̀ná bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà sọ́wọ́ bẹ́ẹ̀ àpáwá òmùrí òtún wọn yẹ

bakasa bane bila ogwe na ake na nyom nyara ọrọ nya ba awo ka bi na me ne kema ni gana ana mo tuntu mo don to mo ri do ko ka la bas o an ra ne no mo ni me ngoro ka ya am e, ewe ave de ni ni to onyara de onyara da masa ono ri de nyara ono ro la bas de nyara bo to be back around ka aboto le wona ko family e, e, e na oban e to kete mo mi tie fe abo ba be ne here nyayo ene na asi imezi imijan de ne short de ne poro de nkatomo ndoka pose da alaba dɔka eri oboro kan ɔzaw kan ebiri boro hi oye ɔgɔn nina naani dɛmɛ bi ni to abo taale bi dɛmɛ ani kaa yɔn dabo taale ba kaa kato wàhálà nà bi akéèlú titɛ yɔ ni mi inijanu anyana bi akéèlú ɔnà bɔbɔ koyɔ ɛɛ ali wàhálà nà bi akéèlú titɛ yɔ ni mi isɛ kuze ne yɛ o mɛ ni mi de al-abbas dɔn sɛ jaafar ɔnɔ dɔn tó mo di dɔn sɛ ali bɛɛ kɛ ne bɛ na ɛnɛ bɛ na kókó afa n'o tɛ n tó mo di ni jaafar bin ɛɛ eh, bin abi taale ɔn mɛ ba di islam ɔn losan bɛɛ kɔ josunuba abubakar yɛ ayi di islam josunuba abubakar ɔn losan di di islam ìjú ọmọ ọba àkàtẹ ń dákọ ha mà wá dọ́ntọ́ mọ́rí mọ́mí yàn báyìí wá ẹ̀mẹ̀rẹ̀ àbí yàn dọ́nà kẹ̀mí hijira náà wọ́n ti ha bá ṣe lọ́sẹ̀ ọ̀tọ́ mọ́rí yìí. di jafar orusani atẹnanabọ mirimiri man ẹni ẹhẹ ẹbaare dẹbà kọ ẹ tán àmì hijira náà ti ha bá ṣe. ọ̀nọ̀rọ̀ náà hìyàn najashi ohinya ẹtì habasha ẹni jọ náà habasha ẹtì ethiopia náà ni hàn ethiopia náà ni ọgbọ kó na ẹtì habasha náà tẹnana kó anamihijẹ ẹtì habasha tẹnana mihijẹ ẹtì madina káfíìrì ẹyìn náà wà hẹfà ẹnẹ ẹnẹ dọwọ ẹnẹ mẹkẹ ẹnẹ dọwọ ẹnẹ yẹbi akó kàkà ẹnẹ dọwọ rẹ tó má kàkà dẹ́sẹ̀ ní kú ìyàwó ọdẹ ìyàwó ẹ̀dẹ́ yín jòdúrú ọ̀nà wọ́n àjọyọ̀ wúri yẹn inú rẹ̀ zì náà yà ó ara ti tọpa náà náà ọ̀rọ̀ àyè wúrẹ̀ kúrọ̀ sámsám ẹnì kan wáyé sọmi àbúkọ̀rẹ́ kò dé ọmọ rí dẹ́rẹ́ tọpẹ́ nìmi ìjẹ́ wo ìjẹ́ náà ó kẹ́yìí jama fara ɔrɛ nana mi ni jɛna ŋa tira basa k'e bɛ ɔrɔ wɛ ŋo e bɛ ɔdɔ wɛ ŋo ya ko hinɛ dɔ bɛ n'a kutu ni tutura bɛ y'a ma yɛ kɛ ne yɛrɛ ŋo yɛrɛ n'an yɛrɛ fɛn bɛɛ nɛnɛ. sɛbɛn nana dɛtɔ ɔnɔwɛ ba amuru bin laas ɔnri abdullahi bin abi rabia.

ini ke emewa eva emewa ke va hu islam o emewa iji amru bin la'as radiyallahu anhu o rama wa islam amma politician on katan wawe oni miti no katan wawe slatun tumri ijana abdullah bin abi rabi'a ìjẹ́ náà dẹ́nà sí wọn ti hábà sọ bàtà àríkẹ́ náà ní dìdí tì ọmọ ẹ̀ka ní bọ̀bọ̀ jẹ́ ọwa christian sẹ́ẹ̀dìn tànàjẹ́ ẹ̀ṣọ́ náà ọ̀nà wọ́tọ̀ ilé hábà sọ náà ọ̀nà wọ́tọ̀ enide ahɛkɛ inu bɔbɔ anɔrɛ nyɛ ɔyɛ abɛn nɛnɛ gɛrɛ enibi ti denwu tuwa dɛsɛ sawa eti misa tutɛwa eti misa tutɛwa eti misa tutɛwa dɛgɛ sawa dɛgɛ ɛbɔ e, se ɛbɔ e, se mɛ bɛba kayi wani kayi anyi ezi anaba awon ekuro hinɔ ɔnɔ na ekuro hinɔ ya ɔnɔ na. anyi ni jene ne ene akon tutwele anaza wone kora no na ene ni vana vana hahuru e kada be bete na kababa be ni ni de hahuru e de jesiriri ochire e, ye

ìdí ẹ̀rẹ́ bá káyà tẹ́tẹ́ bẹ́ káyà kùránì ni ẹni rẹ̀ kó ìnáná bá yúgbẹ́ wọn náà ọ̀sán náà ní nẹ́ẹ̀sì kọ̀vẹ́ ẹ̀ sílẹ̀tún tó mú yìí dẹ́kọ̀ ẹ̀nẹ̀ máa ń ṣẹ́bi ìhúná yẹn nìní káyé ẹni ọ̀rọ̀ díẹ̀ díẹ̀ a anamá káyà kùrẹ́ ní ọ̀tọ́ ẹni bẹ́ kẹ́ ní bá bá ọmọdé má bẹ́ẹ̀ kò díẹ̀ díẹ̀ a anakùrẹ́ náà ẹni ẹ̀yẹ yìí yé ní ìhù bí yẹ gbìlẹ̀ nù kò ní fìtínà ẹ̀nà de ni ní bọ̀bá ẹnìdéyà hẹ̀kẹ́nẹ nà dẹ́kẹ́nẹ ẹ̀wọ̀n sinatun tomori dẹ́kẹ́nẹ ẹ̀wọ̀n ìjẹ́wà fi mu tu òhun ọ̀yẹ́ nìní débi anagyáṣí débi yọ̀ọ́kárẹ̀. dan na jashi an kiri na nwere na kika son yo batare kan ni odiya aye kan mo bonni iri me nwere ona ere ka ya na jashi dan na jashi doni ha odiya he ka odiya he ka do ho wase ago ka be ya tepe ama ni le goro ama ana ego kara da ho wase kisevare ne ene to yi kai deba ebere na jazu bebe shaiza nyanga dana yo ire nyini yo daya majashi daya no re hini ohino ohamba bene ne sika sevara ne ne ene re mama ene to hika ka ehino ki avene na agweka anakuren na oyeriru wehu ugaba ono anaje ohino ya hure wa boy wa be kwa ena ise ne ise ne ne ti me ni ne ne ri to da iko hino ya o iko ti ije kun to mo na ka yo ke ni zo ka ene be bo hino no bi ntonti kan bo bo kẹfẹ ma mi hun n'ayọ ba ayi ọmọ dọ́kà mehuna lọ́tí ọ̀tọ́ mọ̀rí mú annajashi dọ́kà láwàláhì lá òsìlímùhùn lè áhàdín hátà àdíwàhùn wa asálùhùn amma nùsíbà iléhìn lọ́kùn ní oṣù mọ̀rí tìrẹ́ nù ọmọ yà kúrẹ́ wà bọ̀ yẹ ha akọni hiwa dọ́nà hùwà sẹ̀dá ìrẹ̀ anásọ̀sọ̀ wà àbí zẹ̀zọ̀ ọ̀dẹ̀ dɔw ne ba hore wa avɔ yi wa o na o ne sika mi da yi la o ma hore wa avɔ. ɔmɔ hore wa avɔ na kiku ɛhin ne koro nɔ ni dɔw ni mibire tere kawa nan dɔw ne esere wa ana esi ne kɛyira kɔ. na najashi dɔtɔ hɛ wa ìjẹ́ tunu tuwa dẹ́nà ẹni dẹ́ koko dẹ́ gbége yìí dáná kato oyina ya ahɛ na ano ɔba ahɛ mi sɛ nipa ɛkɛ ne mu ama wɔ kɛ ne mɛrɛ yi ɔsi bi dole kɛ ne kɛzɛ ɛba yɔ ahɛkɛ ne ne gyɛɛ yi ìjẹba bá ɛsɛ sísɛ ɛsɛ dɛbɛ nyɛbɛnyɛbɛ yi ne mu ɛnana ba kari ɛkɛ nyɛ na sa bin abi tɔɔli and jaafari bin abi tɔɔli bin rɔdi allahu anhu o o o bene bene naba muhammad sallallahu alaihi wa sallam. anye na ehi eni dị n'otu omorihi eni banu eni banu abdulmanaf ipo otu omori ọyịbọ n'ọnụ na ehe ọnụ ebebi na ikporo ozugbo ihe na-eto etere ba akụ ala na enwe na ọba gere wa bee ruo ka amabi yi ine na ehe ọnụ iji afara ya ine na ehe ọnụ abụ sufiya ya Amakwụ amakwụ amakuru ankuma ala ya ọnụ ka otu omori ka dabara gere wa abu sofiya na ọrụ tó mú níbi iṣẹ́ ha abu sofiya na tó mú níbi iṣẹ́ ẹ̀yà ha iná ní kó fàmìyà ọ̀bẹ ní ẹ̀rọ tó mú ní vanda iná ní ajamiya alhassan bin ali ina hassan azan ono novi ne kerekere ozi fatima ti zahara ono vi no ntomo ri kerekere stọtù ntomo ri yìí bàtàrí kẹne nà ìdí òyìn náà tóhi jafar ọrẹ asadẹnẹ ọni bọbẹ nẹ ana ẹnanyọ yìí bọbọ ana ayé yẹ ẹtẹ ìkpòhin náà ẹnana rẹ bá yà àtẹhin náà ọrọ àtọdọ wa. chaka ndani benera hotete دي النجاشي ده ما هذا الدين الذي استهدفتموه لأنفسكم وفارقتم بسببه دين قومكم ولم تدخلوا في ديني إجاء كم سنة لكي واضي كي إسنة كي هنوي إذا أنت هنا مكة إيه كايو كي

láti ń tó mú un. ìzọ jẹ́ afárá wa kọ̀ ẹ̀tẹ̀ rọ́dí ọlọ́hánà jẹ́ afárá bí nàbí tàlíbì lọ́ka ayé hàlmánì máa yẹ òhìn náà kúnnà kọ́ọ̀mà àlà jahiliyatin kàmá yẹ ẹnìfẹ̀ni nàbùrù asnam dẹ́nà hẹ́kórì wọ́n nàkùlù mẹ́tàtà bẹ́ẹ̀ kìsì ní sùẹ́ nìyẹrẹ́. wake islam ana misi ne enyi su ịsa isa àjọ islam kárí bí káàdì má ti kàdé kàyé ẹ̀wọ̀n ni mẹ̀nyẹ́ ń kẹ́kọ̀ọ́ o lò lọ èrè ọnụ náà wọ́n ta ahịrị lò bija faruwa ma na kayo hina yi kisa ne me eh? isi penishu ya nere then ime eh, kene kene ni ire kawai sabe na ne se besi mi nyo igu obanda be ne ne je beni mo bro tv kono kokoro na ọmọ akata da mi hu na ọmọ komi ọbẹrẹ mọ náà abẹ́ni mẹ́rin yẹrẹ sọ́sọ́nà lọ́nà pọ́lú dòmórí tó ń tó mórí yẹni ọ̀ntọ́nù dè kẹ́hún náà wọ́n ní ní ọmọrí rẹ̀ tíọ́ húrẹ́ dẹ́ni yẹ húrẹ́ tẹ́tẹ́ dẹ́ni yẹ pani bene dɔhia ninire yɛ ɔmɔri nkɛnɛ sɛ ɛkɛgye yɛ ni onyɛrɛ genegene dɛ na ɛhɛkɛ dɛ na karoɔ kara ho ho na agbodie ne nanene na ahɛkɛ ɛna ɛne bi tɔ dada bɛ nne kɛ ahɛkɛ ɛne rɛ taa abisa na wɔ dɔka ayɛ ne kɛ na ɛkara yi rɛrɛ na akara yi ɛsɛ ne kyekye dɔka mama ase ni ne asɛ ne gyamban Oba obanda basemere jode ne bahuranda ne mi betere kanda na de ne mi betere kanu kokoro na ọrọ na ara kure ni de ne zuwo chire nyi ina biso na benyi si de na zuwo chire nyi ina ide nwanya sara wen sara men kene kene do yo ya ni ke ene ka kene kene ati benu leche oido atekihuju eh. kwa ile àtòyí ní ilẹ̀ tó rẹ̀ kọ́ ẹsẹ̀ ẹni nínú àká àbọ̀ nínú ẹ̀rìn ni dọ́kà yẹn kí ni ẹ̀kọ́ omori ọ̀nà ẹ̀rẹ́ gẹ́nẹ́gẹ́nẹ́ afẹ́nisẹ́nsẹ́ bẹ́rẹ̀ omori yẹ kẹ́ dẹ̀nà sálọ ẹ̀kọ́ jẹ dẹ̀nà ẹ̀yìn zaka dẹ̀nà ẹ̀bà wọ́n ramada ìjẹ́sẹ̀ ní ètò ẹ̀kẹ́ habasha lọ́tọ̀ tó mú èrè ọ̀nà kàdé ni dọ́wọ́ ehi dẹ̀ni dọ́yọ̀n dẹ̀ni sáàsáàni tọ́ ẹ̀sọ́sọ́ náà ṣe wéhù dó mórí Ọnọ ọ̀nà mi halal dẹ́ni mẹ́ halal ni ọ̀nà kọ́ haram dẹ́ni mẹ́ haram ni dábẹ́ ni mi anima ka dẹ́kọ̀ etí ni ìwò yìí náà dẹ́kọ̀ etí twẹ́ ndẹ́ sanya kó yàrá ni obi ẹ̀ ní ni hó na ni ije mehuna ya na, dili chenangu na kwa na ni de jawab na kana ni rahe kana ni kana na o wa ni jebe kora wono no tuntu N'otu ni o wa de na na ni ni kana zani de ni ni pewu jozo ishafura kai weba zai kami gina yɛ ɔtɔ tó mo yi dama na ɔsi dɔka dɔka yi ka ɔno ka ɔno ba na anya ɔno zo mi nana mi di jafar ka hɛn nyima ka ha yɛ ayi sɔrɔ. ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك ربي شقيا دوغو كانا سلاسل زمني يسلسل انتبه ìjọ náà bẹ́ ẹ tẹ́ tànàjẹ́ ṣe o tani bàbá náà nínú kára o abẹ́bí yẹn náà bẹ́ẹ̀ kẹ́lẹ̀ bẹ́ẹ̀ àjọyọ̀ rẹ̀ tànàjẹ́ ṣe oníjọ rẹ̀ létí kẹ́ onírà ni onírà ló sì bá wọn nírẹ̀ wá ni. ìjẹ́wùrẹ́ yóò mọ̀ lórí àní sámúrò ló sì amúrò bẹ́ẹ̀ lọ́s iṣẹ́ òsì kọ́ bẹ́ẹ̀ lọ́tún tó mú yìí dan na jashi doka yi inna hadha alladhi jaa bihi nabiyyukum والذي جاء به عيسى لا يخرج من مشكاة واحدة دوكا إلي أماما أنا نبيا ونن سيفان أرانا نبي عيسى سيفا إني تهيون يرى تقرم إني تهيون يرى جنة قرم نوزو تفنيانا يوزو تفا مشكاة في ɛma ne yɛ fitila ama ayi na ɔno tu bi yɛ yɛ alɔ isa ka yɛ ɔdi kɛyi tu hɔ wa ɛtu hɔ ɛnu wɔtɔ tó wuli dɔkɛ nɛɛna nɛɛna ɛna yɛ afɛ ɔno nyɛ nkura wa ɔbɔ yi wa ɛsɛ wɔlɔ adamu dɔkɛ amadu la ans dɔkɛ ayɛyɛyɛ. ihu ananya ọna ọbara ịba n'ite gị ọ ọnụ ba kara eme kaka ya enyi sa enyi bara n'aka ọya ya eri wa n'odwa ihu dibidibi ọnụ ọnụ ba kara ọnụ gị n'ọyị baasị baasị kwete tuwa na abịa rọbịa ebe na aka ha nka ibi na abịa ebe aka ha nka na kiji ya ebe edaka ji ya platon tó wòye yìí amúrùká adámúrùká sáhùn ọmọ àkàrọ ọmọ bẹ́ẹ̀ mú tóyún ọdún ọ̀nà kárẹ́ yọ lẹ́lẹ́dọ́ ìjọ́mù tóyún ẹni ní àbáka ewu yìí náà yíyá rẹ̀ nínú wa wá sí káyí sẹ́yà aka ẹni pa níbi ìsà ẹ̀ka e níbi ìsà wárí yìí platon tó wòye yìí orí yóò mórí ẹ̀nẹ́ ní yẹn ní islam kà níbi sọ̀rọ̀ ẹ̀nẹ́ ní rárá sí ní ẹ̀ka níbi sọ̀rọ̀ yà mí. bí òyìn náà dọ́kà àṣẹmá hẹwà rẹ lọ́tún tó mu ìrẹ́ rẹ̀ rẹ̀ máa wà káfẹ́ mu lọ́kà máa hẹwà rẹ̀ ìjọ kà ìjẹ́ yẹ kí ìrẹ́ ìrẹ́ amákàáyé bẹ́ẹ̀ ni tìjà fáwọn tinu kumuri anabɔ dɔkatawe ɛhun de lori so bɛ ti ba yɛrɛ kporo nka ye sani ba kaa di ɛmɛ mi eto yire ɔno na ekosi bi do lekiri ɔmɛ eya ɛnɛ ɛbɔ ka isɛ ɛkɔ ni to isɛ ɛkɔ ni tɔɔto anabi yi sɛ nana eya ɛni islam afɛ ni maa kaa no o ti danu bɔ bɔ ne anabi yi sɛ nana esuju mori. ìjẹni de kɔnɔ bɔ omori yi lọ́sùn tó mú yìí èdè àkókò wa bá wa ká yá yíwá ká yìí ànyá ọ̀ma hẹ́ ọ̀rẹ́ yìí. dọ́ọ̀ jáfàrí jórí tọ̀bí bí àná lọ́sùn tó mú yìí. lóyún náà ó sì ní ká sọ́kà nínú sẹ́fì ọ̀nà òkà nínú nípa níbi ìsà. dɛkɛ nyere ya nana ye kae ne pan ne bi yi sa ɛyɛ nyere ya nana ne bia ne kae ne pan dɔbɛ bɛ agye tirɛ na nyere ya nana nyere ya nana ne bia ne kae ne pan ɛna ne rɛ te ka ɛne rɛ sa dɔka ɛsɛ nyere ya ne bia ne kae ne pan dɔka ne bia ne kae ne ka ne bi yi wɔri hɛ omori dɔbɔ dɔbɔ ntɔ omori ori hɛ omori yɛ ɔdi ni dɔri bɔ ntɔ omori yi. bàtí ó ń tọ́ wọlé mi. bọ́kú kó ṣe ní jáfàrí lé ẹ̀rú mi ẹ̀sùn mi mi sọmọ báyìí ní jáfàrí kó ṣe yẹtẹ yẹtẹ yẹn ọ̀bọ̀ sí yẹtẹ bí òyìn náà dọ́pọ̀ ẹ̀tẹ́ tó fún ní tèṣù dọ́kà anabi isa àtànàbà muhammad sallallahu alayhi wa sallam ẹ̀mí àkùnyin dẹ́ màá ní dẹ́mú mi ẹ̀ lọ́kà kúẹ́tà wa náà nínú ọ̀dọ́ náà èsù nínú ẹ̀dọ́ àkókò ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀sẹ̀ báyìí nọ̀rọ̀ àná ìjọ mọ̀ á ní kàbàtàrí kàyẹ́ náà bàbá náà kára déédéé yà ń wọ̀n lọ́kà kò na lè wà yà ń wọ̀n nínú kò sí ìwà yà ń wọ̀n nínú òhun ẹni bẹ́ẹ̀ bọ̀ wọn ayé ẹ̀yẹ̀ náà ọ̀dọ́mọ̀ká yìí ìfù ní ẹ́ wasalamu alayhi kàánì mú jèrè wà gbàgbà wà fúyàwó wa wà wàzẹ̀yìn ẹ̀zẹ̀yìn ní ìgbé inú ní ìgbé bá wọn wà rẹ̀ pàpà ní bá wọn rọ̀ fúkàtà kọ́ agbódìyà ní dẹ́yà mi mẹ́ka bó kòmòrì náà ẹ̀zẹ̀ náà wọ̀. ana mẹ́ kòmòrì ọba ṣíṣe lè títí yá nàbà muhammad sallallahu alayhi wa sallam. bìráyà nìkan yìí òdìnà lílẹ̀dínà òdìnà lílẹ̀dínà yóò kọ́tàlónà bí anahun zolimu wa iná lọ́ha alá nasirihim lakadé. الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله أذن للذين يقاتلون أمريكا أنا أشهد تكاين أنا أنا أنا كوريكوتي yẹnukú omori àti mọtò a abẹrẹkọ nọtò omori kò bákò otu a bábà kọ ọ̀nyí hẹ̀rẹ̀ anyọ́dọ̀ dídọ̀ ọ̀ntọ́ mọ̀rí ọ̀mẹ̀sì kanyẹ rẹ̀ kú ọmọbọ wúre ìdèrè kí náà rí jẹ́ mẹ́ta sí ká àwọn ọmọ ìfọ́ mọ̀ àwọn náà kẹ́ lókù káàkiri nínú yẹ tẹ́ dé ìrẹ́ lẹ́yìn rẹ̀ sọ́nà hẹ́là dọ́kà náà fi kù hàmọ́ ìhàwà rẹ̀ sọ́ ẹ̀ hàn Dúró yìí lọ́kọ̀ ọ̀fẹ́ slash ohun tó mo nínú alàdínà yọkọ̀ọ̀tàlù ẹ̀nana kúrẹ́kútì ọ̀nà omúrí ọ̀nà òṣòdì títẹ́ yìí wá kẹ̀dọ́ wà wọ́ bí anahum dúlìmù àgbékárà mi hún náà yìí wá wà iná lọ́ha alánasirihim lọ́kàdì ọ̀nà omúrí wọn kàtà kan ọ̀gbọ́n wà wọ́ alàdínà òkúrìjọ mi bí àríhìn ẹ̀nana dò bá dò ọ̀húrì ìfẹ́ mi bẹ̀rẹ̀ ìrà hàk josé hùmà ẹ̀fì josé fẹ̀ من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله أمريكا كابين أنا لكن أنا كاف أمري أنه مبين أنا لكن لكن ما لكن أقول كذا أمري أنا لكن أفيد أنا بنا أمري كذا أنا شو تيا كيف ولا كذا ما شو تقول أمري إيه كنت أمري ما كنت كنا دكتور دبارة جلوا دي ركونا دبارة إذا نعرفه إيه ما

anene anene kedotene ewa wale ne ina ime e, e, e ya islam na nyi sesi le peace gwa enwuru gwa ama opono fudu kanyo mama islam ase zo kai idu idu akata mama za ono kata tu 100 times 100% times Kwa chonchomri nini? umava onaure ile ile kipati umaka one kusiri nina nche tonkike uno di main i mean subject ile ko onto muri na re maka ezo onto muri pakweteke kane ni onto muri akweteke na mami omora onto muri aba ngo maka ẹ̀wọ́n àdàkẹ́kọ̀ọ́ lọ́hùn-ún ọlọ́hùnrin kánú àbí tẹ̀bìrà lọ fún wọn fàrà bá kọ̀ ọ́dẹ́nà. àpéjú ẹ̀ lọ́sọ̀ fún ẹsẹ̀ kánú àbí tẹ̀bìrà kàní àyè fún òmùdó náà mọ̀nyẹ́ jọ̀dọ̀ àpéjú ẹ̀ lọ fún wọn fàrà bá kọ̀ ọ́dẹ́nà. ó lè lè kéré ó lè lè kéré ó lè lè kéré.

ɛkora dan ɛkora no maa to bɔɔl kɔ no gyina ɔmo to wɔn nan rɛ sitɔtio nso ɔmo yiyi ne kyini ɔgɛ no maa ɔdeka aba nan rɛ kɔ irayɛ ɛwɔ naa rɛ ɛdɛ baako rɛ kɔ sirayɛ ɛwɔ tɛtɛ sanyi rɛ kɔ. òní ní na ọ̀nà ní èé yéhu dóńtòmù ọ̀nà àbídì dóńtòmù a bá báyé ni dózì báyé dẹni kẹnẹ ọ̀yẹ́dání nke káàdì dẹni kókó àbẹ dẹni dọ̀tí lọ. àmọ́ òní ní èé yéhu dẹni ní ẹni káàdì dọ́mú tó ọba nínú lọ́sọ̀rọ̀ tó ẹ̀wà kúrọ́ bọ̀ lọ́wọ́ yà. òbí ni èsì kọ́ nà ń múze bákẹ́ni bákẹ́ni káyìí máka òòrùn lè wọ́n òbí ni èsì kọ́ nà ọ̀bá bá wùdà dọ̀ nà ó lè ń múze úze òòrùn lè wọ́n ọ̀bí náà bá ń múná ìdè alliance ọ̀nà náà náírà ní wọ́n níbi rẹ̀ parí úze dáa mọ̀nyẹ́rà ọ̀bí náà ó wọ́n bá bá kẹ́ ọ we enede e, ero de ku to kuto e, na ye wona na na ne kan ona na ba ken ne de e e to e, mo to mo no le de ku kuto ene pe pa so ana ana ko na bi o na ba ina ere re ni ìjọ ka ọ̀sán ló bí ọgá náà ìnáka ní muhammad sallallahu wa sallam ali atẹrẹ mi dọkọ fún mi bí ọjọ náà iná kan ló ń tó omori yìí ọ̀nìrì kùrẹ́ẹ̀sì ni dẹ́kẹ̀ náà dọ̀ ẹ̀nẹ́yìn rọ̀ṣùlù láàánú sọ̀tọ̀ ẹ̀nà ẹ̀dọ́kọ̀ ọ̀bọ̀ ń tó omori lẹ́nu bá kó àwọn hàdà tó ọ̀nà onye yọ ali kọ́nà ọkùnrin ọ̀rọ̀ mi yọ òun ló mú un ṣọ́ọ̀ṣọ́rọ̀ ló ń tó omori kò ní yọ.

ìrẹ̀lẹ̀ tó ń tó mọ̀rí lọ́sùsù pàǹdà wọ̀ dàpẹ́ ọ̀bẹ ni mẹ̀rẹ̀ kó ń tó mọ̀rí ọ̀ma ẹ̀ka rọ̀sùn náà wọ́n sáré mọ̀ yá wẹ́ wẹ́ ẹ̀mọ̀ wẹ́ wọ́n lè ní ọ̀pá wọn lọ́wọ́ yìí lọ́wọ́ wọn. wọ́n kà máa kà fún kàkà yìí ìní yóò gbọ́mọ́ máa ẹ máa kà ní ìlà ẹ̀rọ asánì rẹ̀ kú kwẹ́sẹ̀ náà dé ní ìlà kò sùkúl náà tù bọ̀ mo ní òsì orí ọmọ sáré ọmọ mẹ́tẹ̀ẹ̀. anyị ịkpa ịrasanaghị banụba danyasanaghị kụza an banụba chọrọ kụza an na ire site n'aka na mere ọnije nwa eze bíi nneje nkporo bẹẹ kúrẹ dị nkporo bí kiri dẹ na bahuri káfiri makam bí kụza a dẹnyẹrẹ kwẹsẹ na bahuri ntụ omori. wekɔ yi ni yɛ gɛ nika yi ɔno maa na zahuro. ɔno akɔ ɛsɛ ɔtɔ wɔ wɔ ɔkɔ ɛsɛ dɛ bɛyɛ bawura nyɛ bawura yɛ nyɛ ɔsan ana ahɔ hɛ afama afako ana tɔ. gahiri maka ne kurɛsi ɛnri banu baka ana na zahuro wa banu baka yɛ kɔ ɛsɛ bi gahiri maka ne bɛ sa asawa ne bɛ sɔpɔ ɔtɛ ne ne ne mu tu kuza anene ɛnne maa ko sa ẹ máa kọ́ fọ́ba ibi sùdúùd bẹ́ẹ̀ àjò wọn. ẹ máa kó sáma ẹ yẹra hó rùkẹ́ ẹ̀rù sùjẹ́dà yìí bẹ́ẹ̀ ló sì tètè fẹ́ ọmọ yìí bẹ́ẹ̀ àjò ọbẹ̀ ní lèkùn. anafɛn anɛkɛ ɔnɔrɔ sɛbɛn nahe amuru anafɛn saali hɔn ne pe kɔzaa a ọ̀sí esopọ́nà ọ̀tọ́rọ̀ abọ́sẹ̀ ẹ̀fọ́ kí madina bẹ̀ lórí tó tó mọ́rí ilé yẹn ọmọdé ìkà wọ́n ti kó tó mọ́rí ọ̀sẹ̀sẹ̀ mẹ́ta fún ní sálá làásàrè sàlátọ̀ as ọmọ ẹ̀ṣọ́ kọ́ ọ̀tá lórí tó mọ́rí tó mọ́rí lọ́sọ̀ ká ẹ̀ ká àná mẹ́mẹ́ ni yó ọmọ ìlú ọ̀làmá olómọ́rí ká àsọ̀tù àwọ̀ ọ̀pọ̀ ẹ̀fẹ́ tó ìkókò mọ́rí nì wọ́n sọ kàkẹ́kẹ́ anáyìn ẹ̀rọ sọ́kòtò rẹ̀ mọ́sọ̀tò rẹ̀ nọ́nsọ́ mú ríkà yá amúrò wa náà lórí ẹgbẹ́ amúrò wa náà wọ́n sálẹ̀ mọ́nọ́ka wọn náà kọ̀ọ̀gùn mọ́rọ̀ àwọn àwọn ẹ̀rọ sọ́kòtò kàkẹ́yìn iná kẹ ló ń tó múlò ọ̀rẹ́ ọmọ àkàrà ẹ̀ lẹ́yìn ìgbìyàn náà pẹ̀lú ọ̀hún ní sẹ́mọ̀ ló ń tó kẹ ní ṣe ìgbìyàn náà ló ń kẹ ìgbìyàn náà máa sẹ́yìn sọ́ni káyé ẹni máa ń yákẹ́ rẹ̀ bí káàkiri má kà nìyẹn. ó ń bá fọ ẹsẹ̀ yọ wẹ́ẹ́rì nìyẹn kà ń nà ó ń tó múlò máa títí ti mú ìrẹ́kọ́ náà fọ́tí dókà ìrìsàn aisha kò ó tínye ya ọtụtụ ya ọnụ masị ihure ehu ọ ka ya sebe dókà ya sábẹ́ ni kì í tínye wọn ká anyị na anọ lọ́tọ̀ tó mọ̀ nínú sí hàtà wọn lọ sọ abubakar ọ ka ya ọtí maka na abubakar na ọgbẹ́ ntú ya na anọ sọ ntọ́ mọ̀ aisha báwo ó sì ní ká uwe tínye ya ọtọ́ m dókà a máa sọ ihure dókà ahịa bákan náà ní sọ́kà wọn ókè ọkọ̀ náà ìtì nìyà àkàtà asábẹ̀ ní dẹ́ ọtọ́múrí ọkà ẹ̀ ní ọdún ní ìtì yẹn ka àyẹ̀wò ìjìnà lọ́tọ́múrí àdìpẹ̀ múrí kò mórí yìí sẹ́rẹ̀ yà ní tẹ̀ ìkábìrì mákà ní lọ́lọ́gúrẹ́ kù pa asọ́yìnbẹ̀ náà fi yẹ asọ́yìnbẹ̀ náà fi wé dúpẹ̀ kò ní ọtọ́múrí àhẹ́ nonto muri mana na tuo nona na batu to muri anya sahabo nyara na hatib bin abi balta hatib anabuzi abu balta ina na mana ko ko badu roya ama sa so nto muri na ko ko badu badiri ni mawale hatib bin abi balta ijo nto muri ijaza ni tinya nto muri kato maka asafu maka na ihate bin masaa daba ayɛ ka yi wɔn to muri yɛ ebiri wa rɛ kɔ a daba akyɛre san losio san lɛta dɔkitɛrɛ dɔka ayi ka biri ma kan ne kɔrɔ esi ni lɛta ɔno ka wɔn to muri yɛ ɔda kuzi rɛ kɔ a bɛ ebi ebiri wɔ ne kɔrɛ kɔ dɔnkɔ yi kɛrɛ yi tɔ obi bɛ ne ti dɔɔna lɔsɔn sílẹ̀ kɔnɔ lɔsɔn fana dogoɔ dogoɔ bi ne ɔsopɔ ne fana ɔsopɔ dogoɛ ya ne zan wezire mɔkɔ bana ɔlɔ dɔ le di ne ma lɛ kadi wuli etsi yɛ tɛ lomori kɔ na kaa yɔ ntɔ mori na kaa yɔ ntɔ ni kaa ma na la nyɔnyɛ nɛ anasi leta elu bɛ anaka yi kajiri ma kanene ahakama n'ɔyan ahizɔ rawudatu xɔx rawudatu xɔx kɔhizɔ ɔtí yóò gbòòrò lọ anyi tí ni hizɔ kɔkɔɛtɛ ami ɔtó gbòòrò hàn dɔntó mu ni dɔhi ali dɔhi azɔbɛyiri bɛ lawaan azɔbɛyiri ɛɛ baa eri eh, eh, san la hawla wala quwwata illa billah òun ni kó jòyè ọ̀ọ́sà òpònyà yáì kàwọn àná àbọ̀ sáyé dẹ́ nà ọtún bẹ́ẹ̀ nọ́nọ́ náà edu mi ayé odò láfíà kókó fà á. azọbáyé ọ̀rẹ́ kaman nyonye ne kaman leta yario o man ya ha kaman roza faha e kwete niva ina be me kono yam yam yam yam dini wada mi ji ti himu ya ho aba ni me kwa aba ni me sa ho eni izoi eni ronye no oba omo oba ga Let's go dẹ́ka aka lẹ́tà náà yàrá ọ̀ṣọ́ rẹ̀ ọkẹ́ ní lẹ́tà náà yàrá ẹ̀ka ẹni káyé lẹ́tà náà yàrá ọ̀ṣọ́ rẹ̀ ẹ̀ka ẹni lẹ́tà náà yàrá ọ̀nà de ali on. ọ̀n tó múlí omi kyekye ọ̀ yìí kyekye yẹn dá ẹni káyé lẹ́tà náà yàrá ọ̀ṣọ́ rẹ̀ wẹ́ẹ́ sọ̀ rẹ̀ bẹ́ẹ̀ nà tó ọ̀họ́ ahọ́ ìdáná nà kyẹn ọmọ mọ̀ ọ́ yà ká yà dá wò hu ẹ̀ dọ́kẹ̀ jẹ́ akọ́nà rẹ̀ dɔnku na kaka na ɔtwi nam dɔnku na wɔn ano dɔsi na tala yɛ wɔ dɔnku na wɔn ano dɔsi na tala na dɔsi ɔba yɛ wɔ ɛna ɛsɛ ayɛ wɔ ɛnɛ wɔ ɛrɛ ɔntɔn mi kɛnɛ tala tala dɛ ɛbɔ dɔn dɛ ɛbɔ ɛhyɛ anu dɔn tó gbiri do azɔlɛ nɛ nfa azɔlɛ nɛ nfa. ẹni tó ń tó múrí dẹ́rẹ́ sí òtó múrí dé ìkó ń tó múrí ọ̀pọ̀ dọ́sí àyàkáyà àáká hátìm àmàtẹ́rẹ́ ọ̀nà na no yàtọ̀ lọ́sà bọ́ yà náà nìkí náà lọ́sà tó ń for múrí náà kọ̀rẹ́ fún bàjẹ́rẹ́ ọ̀nà on it ni lọ́sà tó múrí hátìm bin abi baltaa lótó mo ní kàákà de ha de ha fi bọ̀ nra ọ̀hún bákẹ́lẹ́ fama ọ̀nà sì yìí kẹ́ẹ̀dù ní maka nìyẹn asọ́ka lótó mo ní kà má hamala kala ha sẹ́dá ọ̀mọ̀rẹ́ ọ̀nà nà hafi bí nbàlùfà bàkà ọ̀hún tó mo ní ọ̀nà mi káfíríkì ọ̀nà òwúrẹ́ di islam ọ̀nà mi nyà fún ẹ̀kọ́ nà mi káfíríkì ọmọọrẹ na ọmọọrẹ gbàhùdàwà lọkùkẹ́ àtìmọ́tìmọ́ amáyé andani hizọ iṣẹ́ nìyẹ ní ehizọ lẹ́sí ìzinú bẹ́ẹ̀lì owó wọn ní ìsìnká yìí àmì ìṣe wọn ní mẹ́wàá obìbá ìyá ọ̀há inú bẹ́ẹ̀ nìyẹn náà ìfẹ́sọ̀nà pé a máa umar jẹ umar kí wọn tó múri jẹ mi ma fẹ rẹ fún. ọ̀pá dáhàmì yà rasulillah abiribu unaqa jẹ ma fẹ rẹ fún. don tó múri kéye. وما يدريك لعل الله اطلع على أهل بدر فقال لهم افعلوا ما شئتم فقد غفرت لكم أنك وايا سلمك وايا آية وايا كمري أو كايا أنا كوريكو بافو إن بس أبي أنا كوريكو بافو هنا أنا كايا وكايا إسيزي ويا ميكونا واجيبي يوا أبونا هاتي بريد أنا ọ̀gbọ́n ní hafi bẹ̀rẹ̀ ìkàwọn ọ̀fọ̀mọ́ kàbùkù ọmọdé ọmọ nínú àkókò bẹ kàbẹ́ nínú àkọ́rọ́ kó bá dùn ẹni èdè wíyẹ ẹ̀mọ́ kó ní ọmọdé ọmọ láti ìdí yọ. a omar dẹgọ dó wúwú ní ẹnu àti orí kẹlẹ. sẹ́yìn náà omar faruk àti orí kẹlẹ. ọ̀tún tó lọ níbi poro ya bi ɛna bɛ yi yi ni yɛn ma mɛ kɛlɛ yɛrɛ yi yi ɛna bɛ yɛn ma bɛ sensitive things ɛsɛ ɛbɛ nkɔ mu babeli ɔna ɛkura kupa wɛrɛ yɛrɛ mi ka yi o tó kúlẹ̀ ma fẹ́ sɛ mi yɛ kɔ wɛrɛ sɛ bá yɛ dɔn o ma ka dɔn si ɔri dɔri dɔri dɔri ma kɔnɔ anamɛ anamɛ. onye ọ̀rọ̀ gẹ́rẹ́ ọ̀sán àkáwọn ní kẹrin òkú òmìnirí wẹ̀ sí rẹ̀ àányí ọ̀nà ihu ni o káyọ̀ kọ amadu mi ha hiri ẹ̀yọ́ dọ́dọ́ báyìí nà ẹ̀tẹ́ bẹ̀ ha hiri ẹ̀yọ́ dà wà á máa dá mẹ̀ ha hiri àbá àná mẹ̀ka ni o dọ́ọ̀sẹ̀ bẹ́

wakuba mukakaye enyi hujja enyungo yabukira kuno tomuluko anyi owa muluto mulisida nanto bakwa hano bakuto bakuto ewuriyo uriyo gono ne akawro ko yana do bobi do igana nyihu na na ihe na onto muliri maka. jésù àwọn jí ogónú nìyé dẹ́nà dáná wà zó ń tó mórí aláìní ní oṣù bèkété yóò mórí mẹ́rin ní oṣù bèkété yóò mórí mórí ọba yáyì mórí ọba yáyì wọ́n mọ̀ ní omi ní bẹ̀ṣẹ̀ tẹ́ àkàrẹ̀ òní làlẹ́ ìlàlẹ́ يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله أبسن أبيجنا يا كيدو يومني abijan náà asọ́nà rẹ̀ jẹ́ omori ke náà ni je ina àjẹ́ ori súnmọ́ tó omori ìjẹ́ na láì rí iná àjẹ́ ni a máa fẹ́ kọ́ wa. èdè yìí ò sí yẹ anọ́sà kama àkàkà náà mẹ́rin ha akìmìtásí yìí akìbùkọ́ haram àwọn kókó múrí ọ̀gbà ẹni àmì ọmọ àbáwọ́ múrí ọ̀nà wẹ̀ fún ọgbọ̀n ọgbọ̀n lóṣù múrí ẹ̀họ́ ike amáyé ibú kònyé náà yẹn náà yà á fẹ́ tẹ́kẹ́ mẹ́ lẹ́yìn mọ́ kwẹ́sàn sami yà á ní ìrìn lóṣù múrí inú wọn múrí ọ̀nà wẹ̀ pàdé wọn ó wọlé àmì àmì. Ari ndị ma zadua yɛ tɛ maa kaa eke iro isomori eba si foundation naa ijukono yɛ tɛ yɛ akyɛw foundation hostel a hostel a yɛ akyɛ foundation na bi amɛ bi amɛ foundation na. Ini nyama nye eba eh, ini wana he August on second August. Inshallah. Yes, you won't want abẹ́rẹ́ náà bricklayer kàwáṣí bricklayer ọ̀nà bíi professional ọ̀nà ọkọ̀rọ̀bá ọ̀nà silver mark bomori yẹn. abẹ́rẹ́ náà di labourer silver mark bomori yẹn agbọ́n náà yí engineers civil engineers or any other engineer and they useful in the field ṣàwọn sí profession náà máa gbó mú yìí yẹn náà ẹ̀wọ́n náà yẹn sí pure water wọ́n máa gbó mú yìí ṣọ́wọ́ mọ́ wọ́n yẹn sí pápá wọ́n máa gbó mú yìí ṣọ́wọ́ mọ́ ẹni wọ́n yẹn sí gàrí rẹ̀ ṣọ́ọ̀rẹ̀ ẹ̀rí sí bí pákẹ́tì ọ̀nyẹ́rà ẹ̀rọ ẹ̀yìn kàtà náà ṣọ́ọ̀rẹ̀. ali si mi enyo sebe hɔ sɔ esɔ wa la gɛsɔ ntɛtɛ wa na wa wo ko ke ko si ke ju fa o ya ni wa ke ra ra o a na n enyu mmemebare nwa ahụ ada ya uju wee nwa ya ịzụ ya nka danoboro ọmụdụbere anaghị adammini ni na-edo ndị si madan the spirit anya mebe ọma mmemme omori ọbẹ ni afarkaye anyị yukwi na-esu ne don wani don hiji biriru ba na ha

ìgbòríyọ omúrí ọrụ àṣọ omúrí òsìkà ní ìgbòrí ọ̀sáyọ̀ ìrí mi jẹ́ nẹ̀ múrí ọ̀nà sí àbáyé múrí ọ̀sí àbáyé náà omúrí orílẹ̀ sí òhó ọmọ àyí tàfsí rẹ̀ tẹ́ kó anáwó thursday òhó ọmọ yà arende yɛ maa kaka ɛna nadi islam bi wenu yanni isu ɔrɔ ale de akɔ etu ɔba bɛ ɛna hɔ na ɔmo osi de akɔ na nkye ɛna islam anke ebebe ɛna naba na dɔ ɔbɛrɛ mo ne ɛna si tete na ɛta na ɔde esi kye yàrá yàrá esi kye yɛ na ɛna ɔde hɔ nínú ẹ̀mí àti ẹ̀mí sí ẹ̀ oríṣi ìlú àbọ̀ múlẹ̀ sí ìpàdé ọmọdé aláhùn àríyá àpapà ọdúnkún àtìgà wà àríyá ní bá àtìlá bá àtìlá وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه سنفة إقامك في الدار السنة والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر ارجو كيد من أراد أن يكيدنا عليه وهول مكر من أراد أن يمكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أرادنا بالسوء عيبنا عليه ولا يهيك المكر السجوء إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه عليم شديد اللهم ارحمنا فإنك بنا راحم ولا تؤذبنا فأنت علينا قادر اللهم اكتب بنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا اللهم يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا صريخ المستصرخين يا ضياف المستغيثين يا كاشف السوء يا أرحم الراحمين يا مجيب دعوة المضطرين يا إله العالمين بك ننزل هوائجنا وأنت أعلم بأفقدها برمك الراحمين اللهم بك ننزل هوائجنا وأنت أعلم بأفقدها برمك الراحمين اللهم بك ننزل هوائجنا وأنت أعلم بأفقدها برمك الراحمين إلهي من الذي دعاك فلم تجبه ومن الذي سألك فلم تعطه ومن الذي استجارك فلم تجره ومن الذي استغاث بك فلم تغطه ومن الذي توكل عليك فلم تكفه وغوثاه أغثنا يا مضيف اجعل بنا ما أنت أهل فإنك أهل التقوى وأهل المغفرة ولا تجعل بنا ما نحن أهل فإننا أهل الذنوب والمعصية يا سريع الحساب يا شديد العقاب يا غفار يا رحيم يا فالق الحب والنوى يا مفتح الأبواب يا مسبب الأسباب يا غافر الخطايا يا ساتر العورات يا ثاني البليات يا مقل العثرات يا مهي الأموات يا قاضي الهاجات اقض هوائجنا واشف مرضانا وارحم موتانا واستجب داوانا واتق على أحيائنا اللهم اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات برحمتك يا رحم الراحمين إنك لا متساء قدير إلهنا أنت المهرك والمسكن لكل ما وقع في الوجود من الخيرات والشرور وفي حكمك الهل والعقد جميع الأمور وبيدك وأما شيئتك تصاريف الأقدار والقضاء المقدور وأنت أعلم بأجزنا وضعفنا وذهاب حولنا وقوتنا أن تباعدنا مما يهل بنا من الشرور وعن اتصالنا بما نريد الوقوع فيه من الخيرات أو ما لا يلائم أغراضا في جميع الأمور وقد وقفنا ببابك وانتجنا بجمالك ووقفنا على آثارك مستغيثين بك في صف ما يهل بنا من الشرور وما ينزل بنا من الهلاك مما يجري به تعاقب الدهور مما لا قدرة لنا به على تحمله ولا قوة بنا على طلق فضلا عن وضله وأنت الأفو الكريم والمجيد الرهيم الذي ما استغف بك مستغيث إلا أغفته ولا توجه إليك مكروب ليسكت كربا إلا فرجته ولا ناداك قريب من أليه بلائه إلا عافيته ورهنته وهذا مقام المستغيث بك والملتجئ إليك فارهم ظل وتضري بين يديك وكل لي أونا وناصر ودافئا بكل ما يهد بي من المصائب والأهزاب ولا تزع العظام ذنوبي حاجبة لما ينزل إلينا من فضلك ولا مانعة لما تطهفنا به من طولك وعاملنا في جميع ذنوبنا بأفوك كفانك وفي جميع ذلاتنا وأثراتنا برامتك وإفالك فإنا لفضلك راجون وعلى كرامك مؤولون ولنوالك السائلون ولكمال عزك وجلالك متضرعون فلا تجعل حظنا منك الخيبة والهرمان ولا تملنا من فنك الطرد والخذلان فإنك أكرم من وقف ببابه السائلون وأوصى مجدا من كل من فنى فيه الطامعون فإنه لك المن الأعظم والجناب الأكرم وأنت أعظم كرما وأعلى مجدا ممن يستغيث بك مستغيث فترد قائما أو يستعطف أعظم ولك متضران إليك فيكون حظا منك الهرمان لا إله إلا أنت يا علي يا عظيم يا مجيد يا كريم يا واسع الجود يا بر يا رهيب برحمتك يا رب الراحمين إنك لما فساء قدير وبالإجابة جدير يا كريم يا كريم يا كريم اللهم يا ذا الرحمة الواسعة يا مطلع على السرائر والضمائر والهواجر والخواطر لا يعجب عنك شيء أسألك فيضة من فيضان فضلك وقبضة من نور سلطانك وأنصا فرجا من بار كرمك أنت بيدك الأمر كله ومخالد كل شيء فهب لنا ما تقر به أعيننا وتغنينا بأسؤال غيرك فإنك واسع الكرم كثير الجود حسن الشيم فببابك واقفون ولجودك الواسع المعروف منتظر يا كريم يا رحيم برحمتك يا رحم الرحيم إنك لما تشاء قدير وبالإجابة جدير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترضنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا صرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقر مقاما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول العمر في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وسعة الرزق وزيادة علم وإيمان وذهاب هم وغم وذهاب مرض وصحم وسقم وإلة وإلة ووجع وورم وألم وألهقنا بالصالحين يا فعالا لما يريد يا فعالا لما يريد يا فعالا لما يريد ألهقنا بالصالحين وجل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين آمين آمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم بها يا أبا زكاة المرأة وليس بها জাকাত Roma